أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله أحمده وأستعينه وأستغفره وأستهديه وأتوب إليه وأعوذ بالله من شرور نفسي ومن سيئات أعمالي من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد adúgbò ولون وبا ولون وبا إليك ولا تي أو شيء منا يدا látara òjíṣẹ́ ìgbẹ̀yìn anabi muhammad sallallahu alayhi wa sallam tí ó sì fi alukur'an rán nígbà tí ọlọ́run sọ iṣẹ́ tí ó gbélé e lọ́wọ́ iṣẹ́ tí ó ń bọ̀ wá ṣe ọlọ́run sọ fún wa nínú alukur'an. وما أرسلناك إلا رحمة للعالمين ọlọ́run sọ wípé وما أرسلناك إلا رحمة للعالمين ìrẹ́ anabi muhammad sallallahu alayhi wa sallam nǹkan tí àtòrí ẹ̀ràn ẹni ṣẹ́ ó ní kó lè bá jẹ́ àánú àti ìkẹ́ fún gbogbo ayé eléyìí ó ní ó sọ di mímọ̀ fún wa wípé anabi muhammad sallallahu alayhi wa sallam èyí tí ọlọ́run torí rẹ̀ rán wá sí ayé ó ní láti wá kéde ìkẹ́ àti àánú láti rí wípé ní ìṣẹ̀mí wa bí ìkẹ́ àti àánú bí yóò ṣe jọba níbẹ̀ èyí ni wípé ìdàkejì ìkẹ́ àti àánú àná muhammad sallallahu alayhi wa sallam kò fẹ́ kí ó wà nínú ìgbésí ayé wa ní ìsẹ̀yìn a ó máa yẹ̀wò ní abala ní abala bí àná muhammad sallallahu alayhi wa sallam bí ó ṣe já sí wípé ìkẹ́ àti àánú fún gbogbo ayé pátápátá nígbà tí àwọn onímọ̀ tafsir tí wọ́n ń sọ fún wa nípa àyà yìí pé anabi muhammad sallallahu alayhi wa sallam àánú àti ìkẹ́ ló jẹ́ fún gbogbo ayé nígbà tá a bá gbogbo ayé a rí wípé nínú ayé òun ni ẹranko wà nínú ayé òun ni ènìyàn wà nínú ayé òun ni ọmọdé ni àgbà ni ọkùnrin àti obìnrin nínú ayé òun ni ẹni tó gbọ́ ọlọ́run gbọ́ àtẹni tí kò gba ọlọ́run gbọ́ anabi muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ àánú àti ìkẹ́ ni ó jẹ́ fún olùgbàgbọ́ àti aláìgbàgbọ́ èyí ni wípé àná muhammad sallallahu alayhi wa sallam ó ń ṣe àánú ó sì ń ṣe èdùdù àti ojúkòkòrò bí èèyàn ò ṣe ní ṣègbè nínú ọ̀rọ̀ rẹ̀ kan ó sọ fún wa wípé ní mathali wa mathalu ma ba'athaniya Allahu bihi àpẹẹrẹ mi àti àpẹẹrẹ nǹkan tí ọlọ́run fi rán mi ó dà gẹ́gẹ́ bí èèyàn kan tí ó tan iná síwájú ìta nítorí kó lè bá ríran àti káwọn ènìyàn náà kí wọ́n lè bá a ríran nígbà tá a kàn rí ni wípé àwọn kòkòrò kan tá a lè pè ní àfòpiná ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní fò ní ẹ̀gbẹ́ náà yìí tí wọ́n fẹ́ ń kó síbẹ̀ arákùnrin yìí ó wá ń fi ọwọ́ dìdùdú wípé ní kí àwọn kòkòrò yìí kí wọ́n mọ̀ kó sí ibi iná ìyẹn àwọn àfòpiná yìí ṣùgbọ́n ṣá àwọn àfòpiná yìí wọ́n takú kanlẹ̀ àfi ìgbà tí wọ́n kó sí inú iná náà tó fi di wípé ní wọ́n ń jó anábùsàṣàlà èmi gangan ni ẹni náà tí ó tan iná kalẹ̀ ìmọ̀lẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam èyí tí ó fẹ́ fi kéde àánú rẹ̀ òun náà ló fi já sí wípé ó ń ṣàánú àwọn kèfèrí nípa wípé kí wọ́n bá kó sí inú iná ìyẹn fún ẹni tí ó bá gbọ́ ìpèpè rẹ̀ a sì rí wípé ìgbésẹ̀ yìí òun náà ni ó ń lò tábàwò ìgbésẹ̀ yàdá muhammad sallallahu alayhi wa sallam látìgbà tí ọlọ́run ti gbé e ní òjíṣẹ́ ìntàrí ni wípé ó ń ṣàánú àwọn èèyàn ó ń ṣìkẹ́ wọn àwọn kèfèrí yìí àwọn ni wọ́n fi àìdá ni wọ́n fi kàn án ṣùgbọ́n tó ń ti ọwọ́ àìdá tí wọ́n fi kàn òun àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ yìí síbẹ̀síbẹ̀ a ò gbọ́ ọ̀rọ̀ ìbínú tàbí ọ̀rọ̀ èpè lẹ́nu rẹ̀ rí bí kìí ṣe wípé àdúà òun ni ó ń ṣe fún wọn. tábà ní ká ìgboro mọ́kà níbi tí anabi muhammad sallam tí ó ti lo ọdún mẹ́tàlá tí ó fi ń pe àwọn aláìgbàgbọ́ wípé kí wọ́n wá ṣe ti ọlọ́run kí wọ́n wá sọ wípé ní la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam a ó rí bí wọ́n ṣe fi ìyà jẹ òun àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ ṣé ọ̀rọ̀ ìsọkúsọ tí wọ́n ń pè ní wèrè ni a fẹ́ sọ ni àbí èyí tí wọ́n ń pè ní adágbégbá àbí èyí tí wọ́n ń sọ oríṣiríṣi tí wọ́n rí sí lára eléyìí ó kúrò ń bẹ̀ débi wípé wọ́n fi ọwọ́ ìyà wọ́n fi kàn án òun àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ nígbà tí a bi ọmọlẹ́yìn sàmù léèrè wípé kéètì ẹ̀ ní tó lágbára jù nínú ìfìyàjẹni tí anabi musa sallam tí ó rí lọ́wọ́ àwọn èèyàn rẹ̀ wọ́n sọ fún wa wípé ní ní ìjọ kan kánà yusalli bil kaaba anabi musa sallam ó ń kírun ní kaaba níbi tí ó ti ń kírun lọ́wọ́ yìí tí ibẹ̀ ni ìkànnú àwọn kẹfìrí òun ló dìde ló bá mú aṣọ rìdá rìdá òun ni aṣọ tí a máa ń wọ̀ lékè aṣọ bóyá ká fi wí agbádá lọ́dọ̀ wá ń bì báyìí ó wáá fi wí ànábì sàṣẹ́là ó fi yí i ní ọrùn mọ́ orí débi wípé ní ó fún un ó fún un tó jẹ́ pé ẹ̀mí fẹ́ bọ́ ẹnu ànábì Muhammad sallallahu alayhi wa sallam kó tó di wípé ọ̀kan náà ọmọlẹ́yìn rẹ̀ dé Abubakar radiyallahu anhu òun ni ó yọ ọ́ kúrò tó ń sọ wípé ataqtuluna rajulan an yaqula rabbi Allah wa qad ja'akum bil bayyinat èsì ẹ fẹ́ pa èèyàn kan lórí wípé ní ó ń sọ wípé olúwa mi ni ọlọ́run allah ọ̀kọ́díjà akúnbìlì bẹ̀yìn náà bẹ́ẹ̀ sì ni ọ̀nà mọ̀ àti àmì tó dájú òní tó mú wá fún yín ṣerú yàn báyìí pípa ni nǹkan tó kù tó yẹ kẹ́ ṣe fún nínú fìyàjẹni yìí bákan náà òní pé àrẹ muhammad sallallahu alayhi wa sallam níbi tí ó ti ń kírun lọ́wọ́ ọjọ́ kan náà ní kaaba báyìí ó ní àwọn àgbààgbà kẹfìrí aláìgbàgbọ́ yìí ni wọ́n parapọ̀ ni wọ́n sọ wípé ní ẹgbẹ́ tinú ẹran àná wá èyí ni wípé ní wọ́n pa ẹran kan lánàá àwọn tá a mọ̀ wá dànù nínú ẹran bóyá bí ìgbẹ́ ẹran ìfun nǹkan kan mọ́ra wọn ni wọ́n wá gbé gbogbo ẹ̀ ìwé ni wọ́n bá rọlé àná Muhammad sallallahu alayhi wa sallam níbi tí ó ti forí kanlẹ̀ tó wà lórí sujud wọ́n gbé e lé ní èjìká sí ọrùn Fatima ọmọ àná Muhammad sallallahu alayhi wa sallam òun ni làbárì bá tí ó wá bá anabi sallam tí ó kó àwọn kíni wọ̀nyí tí ó kó kúrò ní ọrùn rẹ̀ ǹjẹ́ kí ni èsì tí adamu muhammad sallam tí ó rí fọ tí gbogbo àwọn kan wọ̀nyí àdúrà rẹ̀ náà ni wípé allahumma di qawmi fa innahum la ya'lamun ọlọ́run bá mi ṣe àmọ̀nà àwọn ìjọ mi nítorí wípé wọn ò mọ̀ ni eléyìí ó ń jẹ́ àkàwé bí adamu muhammad sallallahu alayhi wa sallam bí ó sì jẹ́ àánú àti ìkẹ́ fún àwọn kìfì lórí wípé ní kò fi ibi san ibi fún wọn ó ń ṣe sùúrù ó ń ṣe ìfaradà lórí wípé ní kí wọn lè di ẹni ìkẹ́ bó fẹ́ bójá sí wípé ibi ni wọ́n fi ń san fún un bẹ́ẹ̀ sì ni anabi muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ń ṣe gbogbo eléyìí fún yìí nígbà tá a bá ní ká wò ó ẹnu ara wọn ni wọ́n fi pè é ní al-amin léyìí tó ń túmọ̀ sí ẹni ìfọkàntán ìkànnú àwọn kèfèrí ó wá bá anabi sàmjọ kan wípé ní inna la sórí jẹ́ nǹkan kan dájú ọmọ Abdullah kì í ṣe pé à ń sọ pé ó purọ́ nìyẹn a mọ̀ pé olóòótọ́ nìyẹn ẹni ìfọkàntán nìyẹn nǹkan tá à ń sọ pé àgbàgbọ́ ni ká mọ̀ sọ pé la ilaha illallah wípé kò sí ọlọ́run mí àyàfi ọlọ́run kan ṣoṣo yìí eléyìí di tó ń díjà alẹ̀ láàrin wa nítorí pé gbàtà bá ti sọ bẹ́ẹ̀ gbogbo àǹfààní tó ń yọ fún wa níbi tá à ń ṣe yìí ànírà àǹfààní ẹ̀ mọ́ nípasẹ̀ báyìí ó ń túmọ̀ sí wípé ànábì muhammad sallallahu alayhi wa sallam láti kékeré gan kó tó di ìpínlẹ̀ ọlọ́run ní ànábì ó ní wọ́n ti mọ̀ ọ́ sí al-amin ẹni ìfọkàntán asadiq sadiq olódodo ànábì muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n wá mọ̀ pẹ̀lú ìròyìn yìí òun náà ló wá di wípé ó gbé ọ̀rọ̀ ọlọ́run wá bá wọn òun ló di wípé wọn ò gbà á gbọ́ ibi láti rí wípé àìní ìgbàgbọ́ yìí ibòmíì ló wà kì í ṣe bí wípé wọn ò mọ̀ wípé òtítọ́ àti òdodo ò ó ń sọ. níjọ́ tí ọlọ́run pa aláṣẹ fún àná Muhammad sallallahu alayhi wa sallam wípé wa anzir ashiratakal aqrabin kéde fún àwọn ẹbí rẹ tí wọ́n súnmọ́ ẹ tí àná Muhammad sallallahu alayhi wa sallam tí ó wá lọ pé àpèjẹ àbí àpèjọ fún àwọn ẹbí rẹ lóríṣiríṣi nígbà tó wá pè wọ́n jòkó tán tó wá sọ fún wọn wípé ní ǹjẹ́ tí mo bá sọ fún wa wípé ní àwọn kan nẹsẹ̀ jáko lẹ́yìn òkè tí mo fẹ̀yìntì yìí tí wọ́n ń bọ̀ wá láti wá ja ìlú mọ́kà tí wọ́n á jẹ ìlú mọ́kà à ń tún mùsọ̀dẹ̀kì ǹjẹ́ ẹ gbà mí gbọ́ bí wọ́n sọ wípé ní náà àgbà ẹ gbọ́ má rọ́bìnà àlẹ́ kàkàvìdà nítorí wípé ní àbá irọ́ rẹ rí nígbà náà anabi muhammad sallallahu alayhi wa sallam ló wá sọ fún wa yìí pé ní fa ana nadhirun lakum bayna yaday adhabin shadid nígbà náà ẹ mọ̀ wípé ní èmi ni olùkìlọ̀ láàrin yín àti ìyà ẹlẹ́ta ìlérò ìyà tó lágbára ẹ mọ̀ wípé ní ọlọ́run gbé mi olùkìlọ̀ kí n wá kìlọ̀ fún yín kẹ́ má bàa bọ́ sínú ìyà